náà bísílá alhamdulillah fún ọ̀sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ àmàlà ọ̀sọ̀rọ̀ abẹ́lọ́ òkú ìgbà ní ìjọba ní ìtẹ̀síwájú lórí àlàyé tí a ṣe bọ̀ nípa contemporary ideology and the challenge of Muslim unity in Nigeria ibi tí a ti dúró lẹ́ẹ̀kan òun ni bí sáà ti ń àbáwọn iṣẹ́ eléyìí tí àwọn ikọ̀ mùsùlùmí lórílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń ṣe láti jẹ́ kí ẹ̀sìn kó máa tẹ̀síwájú láti jẹ́ káwọn èèyàn kan gbàgbọ́ yé ẹ̀sìn láti jẹ́ kí ètò tẹ̀mí ayé àwọn èèyàn kó rọgbọ torí pé nígbà míì táwọn èèyàn bá ń ṣẹ̀sìn tí tẹ̀mí ayé bá nira fún wọn wọ́n lè má rẹ̀ sí ìyẹn ṣe ìgbó ti yẹ náà tẹ́wárí kí n tó máa tẹ̀síwájú lórí abala yìí tó ní mo fẹ́ tó kù mi nínú nǹkan tá a wá tí ìwádìí tá a ṣe tó fi hàn gbogbo orú àwọn nǹkan tí àwọn àwùjọ ìsìláàmù ṣe nàìjíríà yìí òun náà wàhálà àwọn tó ń kìtìfáìsì wọn iná duplicate ìjọba ìjẹ gbà nìyí dáadáa ṣùgbọ́n tí ọba jẹ́ sí pé àwọn ìjọ ìsìláàmù tá a kórìíra ló ṣe á kò ló kọ̀ mí ṣùgbọ́n tó bá jẹ́ sí wípé àwa la ṣe a sọ pé lè ṣe kí ni ó tọ́ ìyẹn la ti gbọ́dọ̀ gbìyànjú káwọ̀ ọmọ rì lẹ́yìn lórí àwọn tí ọlọ́ta bá ń ṣe alákọ̀ọ́kọ́ ní ìní lè ṣàlàyé pọ̀ lórí àwọn ènìyàn ń kẹ̀lú ìtẹ̀ bíbí ìgbẹ̀ta àwọn kókó púpọ̀ kan bẹ̀ ó mo ní tíráìsì ló fi ṣàlàyé ẹ̀ a rí pé ká ṣe wá àti ọlọ́sọ̀ọ̀sẹ̀ kò sẹ́ni tọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ àwọn ìjọ ìsìlámù lọ ní nàìjíríà tá a bá ka ìtayọ̀ àwọn àfáàyè john tí wọ́n máa ń ṣe wáàsí àwọn máa ń gbé wáàsí òní ni wáàsí o ọmọ àyè john mọ ẹ̀já dé ẹ̀kọ́ wà organize kò fi gbogbo ara common nínú ta nàìjíríà yìí pé ètò wáàsí ọlọ́sọ̀ọ̀sẹ̀ wà mọ̀nà gbọ́n àwọn àwùjọ ìsìlámù náà bẹ̀rẹ̀ rẹ̀ léyìí tó jẹ́ kó létò tí ó tún di pé mọ́sálásí báyìí yọ wà bẹ́ẹ̀ ládùúgbò báyìí local government báyìí nílùú báyìí níletò báyìí látara wá sí àwọn èèyàn gbẹ́sìn yé ìlọ̀pọ̀lọpọ̀ wa náà fi gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan yé páàmù gbẹ̀gbẹ́ bá fẹ́ lọ́wọ́ àti kéde o ọlọ́sọ̀ọ̀sẹ̀ tolóṣooṣù ìyẹn náà bẹ tó lẹ́ẹ̀kan níbi oṣù méjì oṣù mẹ́ta oṣù mẹ́rin irú ẹ̀ níbi àwọn àpàgọ́ torí báwọn wá sílé wá sí wákàtí méjì mẹ́ta mẹ́rin ó lè mọ̀ yanjú àlámọ̀rí ẹ̀sẹ̀ àwọn àmúṣe àrùn àmọ̀ sí ìmọ̀kan pé ọ̀dà ìpàgóńjọ́ méjì àbòǹjọ́ mẹ́ta àbòǹjọ́ márùn-ún afẹ́wà yanjú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú nǹkan báyìí ìyẹn ọ̀jẹ̀ ká lọ́pọ̀túnítì àti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn fáwọn èèyàn gbogbo orú àwọn nǹkan yìí òun làwọn ẹ̀dọ́ ìsìláàmù ń ṣe dídálé ẹ̀kọ́ lẹ̀ ilé ẹ̀kọ́ ti kéwù táwọn èèyàn ó ti kọ́ Kùránì tí wọ́n ti kọ́ èdè Lárúbáwá tí àwọn ọmọ ẹ̀ Nàìjíríà aláwọn individual táwọn náà dá ti wọ́n lẹ̀ tí kálukó sì balada rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ individual sì kà ń sọ lónìí ọ̀rọ̀ kíni o àwọn àwùjọ Islam ọ̀rọ̀ standard modern schools àwọn ilé ẹ̀kọ́ tó yẹjú tó tọ́ náà dárìn tó jẹ́ káwọn kèfèrí owó àtretin títí pé ẹ̀yin mùsùlùmí náà ẹ lè máa ẹ ń bá lọ wo YouTube mo wo àwọn fídíò kan ní YouTube fúnra mi àwọn ọmọ mùsùlùmí náà wìn ní cowbell competition ìkan náà ọmọ yẹn jẹ́ yusuf nínú èdè mi wò ìkan ọmọ tó ń lo ìjáàbù lòun yẹn spelling bee oríṣiríṣi àwọn program tó jẹ́ pé wọ́n máa ń ṣe pé sùkúù kèfèrè lẹ́ẹ̀mọ́ gbó kan wọn tẹ́lẹ̀ ọwọ́ àti báwọn ọmọ sùkúù mùsùlùmí àwọn best students láwọn universities best medical student University of Ilorin faida kìnní kan ọlọ́ládé best student kìnní kan ní futa ní OAU ní UNILAG ẹnu wá ní fáwọn ọmọ kìnní o àwọn ọmọ mùsùlùmí gbogbo tí wọ́n sọ orí ń fọ́ wọn jù ẹgbẹ́ ìtọ̀ lágbára ara afẹ́ táwọn àwùjọ mùsùlùmí ṣe tí wọ́n ṣe wá ń dá àwọn ilé ẹ̀kọ́ ìlẹ̀

nígbà ìbá lọ sí ájì ẹni tí èsì ó ti tẹ́lẹ̀ èyí ó ti dé sábàkà jẹ́ ìgbàrà àbá mi délé àsìkò tó yẹ kó ṣe lè kò ní ṣe. àwọn ìjọ ìsìláàmù tó pé a nídìí àwọn àjọ tí wọ́n máa lọ ṣàlàyé orígun kan nínú orígun márùn-ún ìsìláàmù fáwọn èèyàn tí wọ́n sì ń ṣàbíyọrí dáadáa lórí ẹ̀. ọ̀rọ̀ islamic cooperative sílẹ̀ tí tó fi ń microfinance bank ayé wọn rọrùn fáwọn mùsùlùmí tẹ́lẹ̀ jẹ́ pé owó gbọ́múlé kìíní kan táwọn èèyàn máa ń yá tí wọ́n sì mọ́ àfà mọ́ mọ́ odidi mùsùlùmí owó yẹn lórí ọmọ rẹ̀ bọ́lọ̀ ń fẹ́ ọ́sá nígbà pàtíkù tó yẹ sanwó tó tí òwe gbogbo àwọn eléyìí ọ̀rọ̀ ẹ̀yin mùsùlùmí o ẹ má sèkù o ẹ wá máa sèkù síbi o ìfẹ́ àwọn àjọ mùsùlùmí yẹn ẹ máa sin àwọn èèyàn ara yín síbi báyìí kéde ẹsẹ̀ ìjọ wọn nìkan náà ń gbogbo mùsùlùmí ìtọ́rù sínú àwẹ̀ kọ́ tẹ̀síìrì nínú àwẹ̀ káfẹ́ rédíò program tẹlifíṣàn program kọ́ humanitarian thesis àwọn ọmọ òrukàn ọmọ aláìní ọmọ aláìní bàbá àwọn ilé ìtọ́nisòro lẹ́wọ̀n gbogbo orí ilé látara títí àrẹ́lẹ́wọ̀n tó ara ọmọ òrukàn mùsùlùmí gidi táwọn náà sì padà ń lò fúnra wọn tí wọn ò ní tí wọn ní di dàkúdà dáwà àgbèríko ọ̀rán rúra dáwà ó jẹ́ sí pé nígbà tẹ́mi a lọ sí nínú dáwà a ṣe lọ́yọ̀ọ́ sí bá ń lọ láti lérí àyàmọ̀ ọ̀fà apá àwọn wà láì odidi àbà mùsùlùmí ẹyọ kan lọ́wọ́ àmì mọ́sálásí sì wà ń bẹ̀. bàbá yẹn lòun ti bọ́lọ̀ ń sàdé gbogbo ìyàwó àtọmọtí ẹ̀gán ti di kèfè yìí ibẹ̀rẹ̀ yìí ti fa iṣu náà gbòòrò sétàrà rí ó lè jẹ́ mọ́kànlá àbí twenty ni táwọn kò tí ẹ̀ ti ń dẹ̀rọ kankan gbogbo àbà wọ́n sọ wọ́n di kèfè yìí. ẹ̀rí pé tá a bá wo àwọn ètò máa gbé dáwà lọ ní ìgbèríko àwọn ìjọ ìsìláàmù ń ṣe ọ jẹ́ káwọn tí ọ̀gbọ́ nípa ẹ̀sìn sábà wà lọ sí rúra dà wáyé kì í ṣe pọ́n lọ sí wáàsí nìkan wọn ó kọ oògùn dání torí táwọn tẹ̀ náà fi ń tàn wọ́n jẹnu ìyá kan tó lóhùn ní fọ̀pá àwọn máa mẹ́díkì dọ̀tọ̀ dání ẹ̀yẹ fọ̀pá rẹ̀ wò ẹ̀fún olóògùn báyìí wọ́n ká àwọn ìwé àwọn pamphlet àwọn novel àwọn tracts wọ́n àfáwọn èèyàn àwọn ètò míì wọ́n lè tún lo fọ́múlà nínú àwọn ọmọ abáwọn kámú díẹ̀ wá sí kéde o ìgboro kan fún ọ ní scholarship ẹ̀yìn lẹ́ẹ̀padà wáyé abayín fẹ́ sọ di aba ìsìláàmù gbogbo náà sọ ìfẹ́ mọ̀ pé afọ́jú ò lè ríran torí pápọ́jú ti fọ́jú kò sì kọ̀kọ́ pé kí ni ó kọ́fọ́ àwo ìyá ọ̀pọ̀ tó yẹ irú àwọn ìgbìyànjú yìí ó wà nínú tó ń jáwé èèyàn máa gbọ́ ẹ̀sìn yé ká tó wá sọ àwọn ètò míì lọ́kàn ọ̀dọ̀ kan káàtì bẹ̀lẹ́lẹ̀ ẹ wá jábọ́ sí ti kéde o àwọn ìròyìn ìbẹ̀rù dé yìí tá a ní kó ń kó bá ètò ìṣọ̀kan mùsùlùmí mo ti sọ ní ìbẹ̀rẹ̀ wà sí i sẹ́ẹ̀rí ní tí ọ̀pọ̀ kéèyàn kírò ní wọ́n jẹ́ kan ìlú ọ̀rọ̀rùn ẹnì kankan ò lè rí ṣe táyé ò fi parẹ́ wà láì kọ̀rọ̀rùn ẹ ń bá ló rọrùn ó ń tara rẹ̀ jẹ́. ìfẹ́ kẹ̀mọ́ gbìyànjú òun ni pé àwọn ibi tí ròrí wa bá ti ń yàtọ̀ kéèyàn ọ̀mọ́sọ wá ti sáàmọ̀ wá fi ìbọn léra wa kí táàmọ̀ wá kàfárà ara wa táàmọ̀ wá wá àjà sára wa lájà lórí kò gbọ́dọ̀ lé tó bẹ̀rù ṣe ẹ wá rí unity of purpose ṣe ibo ìgbà àtúnjọ nígbàgbọ́ mú ẹ̀ gan sẹ́ ìgbà abẹ́ àti ìfù lórí ẹ̀sìn wa yìí a níbi ìkẹnu wa ń kò a níbi ìkásọ̀ kan lórí ẹ̀ àtúnṣòro tọ́pọ̀ ń bẹ̀ yẹn ìyẹn ni ọ̀jẹ̀ ká wá wo nínú nǹkan méjì pẹ̀lẹ́ ni mo fókọ́ọ̀sì láàrin ṣé ara àwọn oríṣiríṣi ìròyìn lọ́wọ́ nàìjíríà yìí tọ́jú àwọn ìròyìn burúkú ṣùgbọ́n ròrì méjì tó burú jù òun ni mo fẹ́ fókọ́ọ̀sì sẹ́ẹ̀rí tí ń bá sọ wípé ìròrí ó nídìí ká gbọ́yé bó ṣe bẹ̀rẹ̀ látàrí ànábì wa Muhammad ní ọ̀sánlá ṣùgbọ́n ànábì òjò ọ̀rá yè gbèrí àwọn sàábé wọn òjò ọ̀rá yè gbèrí ṣùgbọ́n nígbà tọ́lẹ̀ tí kú tán táwọn sàábé rẹ̀ rí báwọn kankan ṣẹlẹ̀ àwọn ìròrí yẹn gbèrú àwọn ìròrí tó mérí pọ̀ ìròrí alákọ̀ọ́kọ́ òun ni fíkra tẹ̀kìtìríyà fìkọ́tún tẹ̀kìtìríyà ṣe é ríro ní eléyìí ló burú jù àwọn tó sì ní ṣéèkì ẹ̀ àwọn àwárí jù inú máa ń jẹ́ kí n rògbà ní ìmọ̀ rẹ́rìn tí n bá rínú àwọn ọ̀dọ́ tí ń dàgbòrò rú tó ń pe àwọn tó ṣiṣẹ́ ọlọ́pẹ́ àwárí jù ni wọ́n ń rú àwọn rẹ́rìn pé kí ni wọ́n mọ̀ pa àwárí jù ìtàwọn dàdádéré súnkọ kan gbé sí ọ lẹ́nu náà tọ́ ọ̀tún wọ́n ìbẹ̀rẹ̀ tó ṣé ọ̀rọ̀ tẹ̀sí àwọn kama jùlọ bẹ̀rẹ̀ rẹ̀ ká máa pe mùsùlùmí ń kèfèrí nítorí kí ni o líǹtì kábìlì kẹ̀bí rọ̀ torí pé wọ́n lọ sí ẹ̀ṣẹ̀ ńlá àwọn kàwárí jù wọ́n ní mùrùtẹ́kíbùlì kẹ̀bí rà ẹ̀ńbà sílẹ̀ sẹ́ńtì ọ̀dà ọparọ́ ó ṣe ọta tẹ́tẹ́ wọ́n ní káàfìrò ó di o náà yóò sì rà wọ́n ní yóò sòrí ibú ayérayé ni ó ń kírun o ẹ má ṣe mistake o ó ń gbàwẹ̀ o ó ṣe tàjúdù o ó lọ ájé o ó lọ úmúra o ó sì làwọn àfùrání o ó kẹparọ́ ó ta tẹ́tẹ́ ó ṣe sùnà ó ṣe lọ́hùn wọ́n ló ti di kékeré sẹ́ẹ̀rí fíkìrà tẹ̀kìtì rí yá yìí òun ni fíkìrà tọkọ burú jù tọkọ jáde ní Islam látàbára rí yá òun náà wá lóyún ọwá ń bímọ àwọn ọmọ tó wá bí ọmọ burúkú lọ wá ń bí ibẹ̀ làwọn ọmọ tẹ́sílà làwọn ti jáde ń ti wọn pé ẹni tó bá ṣe ń tí ọ̀dà àwọn ní pé lọ́dọ̀ tàwọn kò ní jẹ́ kèfèrí tán kò sì ní jẹ́ mùsùlùmí tán mọ́ńzílà tó ń bẹ́yìn náà mọ̀nsílà bẹ́yìn yọ́ọ̀mọ̀ jẹ́ muslim cap partly muslim partly cap ìyẹn ló fà á tọ́já sí pé àtàwọn mọ̀tẹ́sí àtàwọn kàwárì wọn burú ìròrí burúkú níròrí wọn àwọn ọ̀dọ́ tó wá níròrí yẹn pọ̀ ní nàìjíríà wáyé kódà àwọn àgbàlagbà tó níròrí yẹn náà ti ń pọ̀ ìlọ́fà tẹ́ ẹ bá rírú àáfà àtàrà àlọ́rin tiẹ̀ àtàwọn gọ̀rọ̀gọ̀rì yún àwọn àgùntàn Ísírẹ́lì tí wọ́n máa ń tẹ̀lé mẹ́niájú tẹ̀kìtì ìrìyẹn làwọn ń lò torí pẹ̀lú tí wọ́n ti mú àwọn àfáàlù súnà ti tàlàyé ẹ̀ sẹ́rí dídá kí ipò lórí ọ̀rọ̀ àdàdálẹ̀ èèyàn ṣe tí ò fún ẹ̀sìn àwọn àfáà ti pẹ́ ti pẹ́ ti pẹ́ pé bíbí àoríṣi méjì ni mọ̀fásíkọ̀ àti mọ̀káfíra bíbí àkànbẹ jẹ́ pé bí ìgbà tí èèyàn sẹ́lọ̀ náà ni ẹ̀sẹ̀ ni ọ̀dà gbẹ̀yìn òdì kèfè ni bíbí àmọ̀káfíra ń tiẹ̀ yọ́ yọ́ yẹn fóònù Islam àwọn àfá àtàbá wọn sọ wọ́n ní bíi bídíà kàwárì ẹ bá mọ̀ kà àdáadáa bíi ọ̀pọ̀lọpọ̀ bídíà pẹ́kà fárọ̀ àwọn èèyàn sí nàìjíríà ti wa ìbò pásítọ̀ ni ìmú ìbí inú tẹ́ pé gan kèé ṣe mọ́sálà kìíní o ara wọn ni táàrí nínú àwọn àwọn àfá jẹ́ ọ̀rọ̀ tẹ̀síbà kí mú ọ̀rọ̀ ṣubá kéèyàn kẹ́ ló fẹ́ ṣubá ó fi rántí ọlọ́run ẹnu ẹnìkan ọgbà kó ní hundred percent ọdún òun lójú lọ́dọ̀ ọlọ́run tó o lè sọ bẹ́ẹ̀ wájú ọlọ́run kó ní ọjà mi lójú lọ́dọ̀ ọlọ́run wà láì hundred percent bíbí àtẹ̀ṣubá á sọ fún ọ pé ah, ó fi ẹ̀fà aláìmọ̀kan ni ọ kódà ní ìwà àwọn aláìmọ̀kan ni ọ. tọ́ra nínú àwọn kìbárù lùlámọ̀ bíi sẹ́kù Islam ibùdó tẹ́lẹ̀yà ibùdó tẹ́lẹ̀yà ọ̀yá ayọ́kùnrin sunà kò ní ibùdó tẹ́lẹ̀yà sálù sunà mọ̀ tí ìbá sálù a rí nínú àwọn kìbáàrù àwọn àfà kọjá pé wọn àríkẹ́ èèyàn olóṣùgbò àṣìkè ni ó bídà wọ́n rí pípẹ́ bíbí àmọ́ ń wọnú ìjọsìn tẹ̀sùbà gẹ́gẹ́ èsè ìjọsìn àbíkáàrù tá a fi fàníkè ni ó ìjọsìn wọ́n ní ṣùgbọ́n ká lu ọwọ́ ló wà áfùdọ́ọ̀lù àwọn mọ̀sáìlù tó bá jẹ́ kọ́rọ̀ àfùdọ́ọ̀lù yà ni èyí ò wá sọ mọ̀fùdúùlù ìta ẹ̀sọ́ pé nǹkan méjì wà eléyìí lóore a rí gúùdù a rí bẹ́tà bẹ́tà ò torí ẹ̀ nọlífà ìkéni o gúùdù ká lu ọwọ́ ó ní ládàá ju ká lu tẹ̀sùbà lọ àwọn àfọ̀ ọ̀fà eléyìí ṣùgbọ́n káwá sọ wípé àwọn aráàlú àfáàdà sí lè bí yàrá ìlànà bá kírí àbùsà ẹ̀ mo ní òdìdí tí ó àwọn lé àṣùbọ̀hà bíi Sheikh Al-Albani kọ́bá rí bẹ́ẹ̀ ó ti di mọ́sálà kíni o ìtìyàdíyà kìláàfíyà wá wo àwọn dàdá ń dín ní sùkò tí ó sọ fún ọ pé kẹfẹ́ ní ọ torí polo tẹ̀sùbà ní ní àjùtàn lónìí torí pé lọ́dọ̀ tí wọ́n tó bá ti ṣe bídíà ó ti sẹ́lọ̀ tó ọba sẹ́lọ̀ ó ti di kẹfẹ́ unity tí bá náà bá sọ̀rọ̀ unity unity pẹ̀lú rìdíìmù baptist àbí pẹ̀lú catholic rárá unity muslim unity definitely mùsùlùmí tó bá ti lè ní fíkra tẹ̀kìfìríyà ọ máa jẹ́ ọ́pẹ́kù sí o unity tá à ń sọ torí kò rí wọn mùsùlùmí lọ ń tó ti kèfèrí láàmú ọkẹ fọrọ bàámu wọ kèfèrí wà lọ ìwọ nínú wọn bàdàn tí ọ̀sán láàmú sí mo tó ní àdàlá àrùjọ alẹ́ mo ní àrọ́kà dì èmi sì rí mi èyí tí ẹ máa gbọ́ ọkọ̀ ẹ̀ náà ń jó ọkọ̀ mi wọ́n máa ń pè ní bàbá àbẹ́ta minus ọwọ́ abá mi nílé mọ màá ara àwọn júlọ wọn pàtàkì àmọ́ àbùlé arọ bí ni ọwọ́ abá mi bàbá mi báyìí ní mọ́sálásí mo ní mọ̀wùlẹ̀ apá yìí sì já lọ sí mọ́sábà ní gbogbo máa bí máa ọ̀rọ̀ súnmọ̀ ọ̀rọ̀ súnmọ̀ nídìí láìbírì àti ìṣe ẹyọkan rẹ̀ dèdèrè aláìmọ̀kan ọ̀rọ̀ súnmọ̀ nídìí láìbírì nígbà ẹ̀kọ́ lóòdò ní tọ́ba àlọ́dọ̀ àwọn dèdèrè tí ọ̀ma kẹ́ ó nìkan ṣe ẹ̀kọ́ sí àwa ọwọ́ ara ẹ̀kọ́ máa kẹ́ ó tó lè onídìí láìbírì dèdèrè yọ ó ní láàkáyè orí rẹ̀ orí rẹ̀ ti sán dànù. yá lọ kámọ̀ àwọn tó fẹ́ máa sọ èmi ò bọ́ wá jù ọlátọ̀rọ̀ kan ó mọ̀ sálásù ẹ̀wà èmi náà wà mọ́ àwọn tó sọ bẹ́ẹ̀ ní àwọn àfáwà ó ní kò ní láìbírì ẹ̀yìn ìgbà náà rí wà láìpọ̀ dáhùn sálámù bó jẹ́ kọ́kọ̀lọpọ̀ wọn náà láàrin wọn wọ́n tó ti pín yẹlẹyẹlẹ tí èdè wọn sọ yé ṣùgbọ́n fíkírà tẹkìfìríyà fíkírà tó ń hà dáàmà ìròrí burúkú ni kò lè fa unity láyé tó dẹ́ni tó ọ̀fẹ́ bá ṣe unity kò rí ọkọ̀ ọmọ ẹ̀yà rẹ̀ ẹni tó yẹ pé fíkì àgbàṣẹ lọ àpá láì lọ́kọ̀ ìkẹ́ni wọ́n sọ rẹ̀ ó lẹ́yìn tó yẹ káwọn ọ̀padànù káwọn ọ̀pá yín kódà ìkànnì wọ́n sọ lórí rédíò ní lágbèlú station Ìbàdàn ẹ̀yẹ ìyàntọ́sẹ̀kẹ́tà ẹ̀ká wọn láàrín ìyẹn ló fà á tẹ́ ẹ bá rínú àwọn stúdẹ̀ntì ní tẹ́ ẹ rí kó ti fẹ́ mọ́ ọdọ́gbọ́n moment experience iṣẹ́ tẹ́ ṣe pọ̀ láre wà láì tẹ́ ẹ̀bà sọ́ra tó bá dọ̀lá ó lè ta yín bẹ̀ torí kò ní sí mùsùlùmí ẹ lè máa ṣe súná ọmọ kọ́mọ̀wà èmi ọ̀dọ̀ súná ọmọ kèfèrí yìí kò sí iye yín fíkìrà burúkú ni àwọn àpá àwa kọ́ àwọn àròyìn jọ sẹ́ẹ̀tì máa mà pé ẹ eléyìí tẹ̀kìdírí ni wọ́n nínú ìròyìn wọn òun ni wípé wọ́n pe mùsùlùmí ní kèfèrí nítorí ẹ̀ṣẹ̀ tí ó yọ ọ̀yàn kúrò ní Islam bíi kéèyàn omotí bíi kéèyàn òsìkò ọba yọ kúrò ní Islam tẹ́ ẹ bá ti lẹ́ni tí ń pé èèyàn kèfèrí nítorí ẹ̀ṣẹ̀ kí lẹ́mọ̀ níní àjò olóńlò níní àjò tẹ̀sírí nù kíkọ́rọ̀ tó ń tẹ̀sírí jà àwọn àfọ́ àlẹ́lẹ́kejì nínú ìròyìn wọn ni pé tí wàhálà bá ṣẹlẹ̀ àbíjà ṣẹlẹ̀ wọ́n rẹ́dí àti pa mùsùlùmí wọn ò tẹ̀lẹ̀ dí àti bá kẹfẹ́ níjà ẹ máa wo àwọn táwọn sọ ìjọ òlẹ́rí kan lọ kan lọ sí wáàsí tọ́ọ̀sì àbílẹ́rí kan sọ pé àwọn fẹ́ sí wáàsí fún Christian ẹ̀yin gangan ní focus wọ́n ti mọ̀ pé kèfèrí tiẹ̀ ṣùgbọ́n ẹni tẹ́yìn ṣe kèfèrí nǹkan tó fẹ́ yọ kó nìkéni o dáírà Islam ẹ̀yin gan ni problem

tó bá ní tíkà yóò máa ṣe ẹni tó bá rí kọ́ fẹ́ mọ́ fáwọn ní rí fly ni ó sì máa pa wọn kọ̀ lọ́dọ̀ tí wọn wọ́n tó pààyàn gba kí ni o gbàláàdá ẹni tí ọ̀wà apáyín ó ní orungbọ̀n o ẹ má ṣe ní séèjì o kìí ṣe pọ́wọ́ sọ pásọ̀ ó ní orungbọ̀n ṣòkòtò rẹ̀ fòkè o kódà ó lè tó máa pààyín kó ní àlùjì ó lè ní ìsísì láàlápà ọ̀fẹ́ pẹ̀wúrẹ́ kó tó máa tó bákan náà nínú táàfì máa mọ̀ wọ́n ni wípé ẹni tó bá ti nímọ̀ káàláfà sí wọn ẹ ń bá ti yapa sírò ní wọn lójú ẹsẹ̀ wọn ò dùn kúfùrù ẹ ń bá ti lè ní ìrònú tó yàtọ̀ sí ìrònú wọn báyìí kí wọn ó jẹ mọ́ wọn ò pẹ̀tìrì àmọ́ sọ wọn ó jù ọ́ ní kúfùrù lépe èsè mùsùlùmí mọ́ kèése torí fó o ṣe tọ́jú ọkọ̀ ní ìsìlámù o torí fó o ṣe kí ni o torí fó o ọkẹ̀ ya ẹjọ́ disagree ìròrí ní ọ̀jọ́ papọ̀ lórí mọ́sálà kan lórí àlámọ̀rí kan nú ẹ̀sìn yóò bá tí wọ́n ní ẹnìkan kọ́ àwọn tẹ̀síríyà ara àròyìn ẹni o alikiburu wà lọ́jọ́bù wọ́n máa ń wà arrogant wọ́n dẹ̀ máa ń proud ẹ̀mí wọ́n máa ń ga tí máa ń jẹ́kẹ̀mí ọlọ́ọ̀lẹ̀ òun ni núrù ilmi Ah, ẹ̀gbọ́n tí kò sọ yé ìmọ̀ òkè ń jẹ́ ẹ̀kọ́ọ̀tì mẹ́rin wẹ́ẹ̀ yìí wọ̀ ìmọ̀ òkè ń kẹ́mi èèyàn ìmọ̀lẹ̀ ń bẹ fún ìmọ̀ òdodo àlẹ́ náà fi ń ṣiṣẹ́ ìmọ̀lẹ̀ ti ń bẹ fún yẹn ìní máa ń jẹ́ kẹ́mi ó ṣe kí ni o kẹ́mi ó ìmọ̀ máa ń jẹ́ mi ọ̀gá mi èmi Ifo owó ẹwà gbogbo nǹkan yẹn ìmọ̀ jẹ́ ọ̀gá ni ṣùgbọ́n ìmọ̀lẹ́ ọlọ́run tí bá ń fẹ́ fún ìmọ̀ tó sáǹfààní ìní máa ń ọlọ́ọ̀lẹ̀ tẹ́ ẹ bá ṣubú tẹ̀sí rí yà nínú tẹ́ẹ̀tì wọn ni ẹ̀mí wọn gà rí ọtí lè sọ òdodo kankan kọ̀gbà kó dodo ń bẹ lọ́dọ̀ rẹ kọ̀gbà ọmọ ní nínú tẹ́ẹ̀sì mọ̀ wọ́n ni wípé kí ni o tẹ́skíyà wọ́n mọ̀ wá fọ́ra wọn mọ́ àwọn nìkan làwọn dá ìlọ́pàá tó fi já sí wípé tẹ́ ẹ bá lọ wọ àwọn tó bẹ̀rẹ̀ tẹ̀sì rí yà àfáà ní ìgbà àwọn kàwárí tẹ́ wọ yẹn wọ́n máa ń ṣe náà sílẹ̀ òjò pé wọ́n pọ̀ á ẹ tó lè dúró níbi kàwárí ju kéré tìláwà kùránì wọn nípa tí wọ́n kò máa sọkún wà ó yẹ̀ tìlú nàìjíríà tí wọ́n sì ń kàtìrà ẹ tí wọ́n máa sọkún gidi tó sí ní wọ́n ṣe ń ṣe ìjọsìn tó tẹ́ẹ̀mà rò pé ah, àwọn eléyìí wà láìní ọlọ́run ni wọ́n èèyàn dá lọ́dọ̀ wọn àwọn nìkan náà dá ẹ̀yìn yòókù ẹ̀ ṣe kí ni o wà látùsákú àtùsàkùkú wà ìgbìyànjú tẹ́ǹṣe ẹ̀mọ̀ wa bẹ̀rẹ̀ ọ̀kọ́ lọ́wọ́ gbà ìṣẹ̀ sábà kí ni mo bọ̀ tẹ́bá ṣe wáré nìkan náà tí mo kọ́ òun náà fẹ́rẹ̀ lórí súnà kọ́mọ ìjọ rẹ̀ lójú èṣù ti ń lò torí pé ibi tí ọ̀rọ̀ tẹ̀síríyà ti wọlé ṣàìtọ́ lọ́kọ́ níròrí ntọ́jọ́ ká máa jọra ẹni lójú ana kairo menu mọ̀ dájú ádámà lọ wàhùwà kàbdà òkùrọ̀ bàbá ńlá òkùrọ̀ sílẹ̀ sọ́dà fáànù bí ádámà ẹni tẹ́ bá ti fẹ́ pé ẹ̀mí ga ìjọra ẹni lójú ìmọ̀ ọ̀rọ̀ fóun nìkan lòun dáa jù àwọn àfáà nílò orí burúkú òun lélẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé ẹ wá rí ọ̀rọ̀ tẹ̀síríyà àwọn àfáà ní àtọ́rù rẹ̀ àwọn dangers and errors nínú ọ̀rọ̀ tẹ̀síríyà aburú yẹn pọ̀ aburú àkọ́kọ́ níbi ìròrí yẹn òun ni wípé kò ní jẹ́kẹ́nu mùsùlùmí ọ̀sọ̀ ọ̀kan láéláé torí bí ẹbá ti ń paná ọ̀tẹ̀ kan ìmí ò tẹ́kí ni o ìmí ò tọ̀mọ̀ rú aburú kejì tí ń bẹ fún tẹ̀sì rí yà yóò já wọn ọ̀tà ọ̀ráyè wọlé tọ́ra wọn ọ̀tà ó ti rí wípé eléyìí ẹjọjọra nímúra ni ẹjọjọra láwọn nǹkan ṣùgbọ́n ìròrí yìí ṣe kí ni o ọyàtọ̀ torí ròrí ni tẹ́ni ń bá tó sọ̀rọ̀ àbò tó ń ṣe ìṣesí tẹ́ ẹ bá rí tó jókòó ẹ rò pé èèyàn jẹ́ ń tù ní sẹ́gẹ̀ẹ́sì rú ètí mo sọ lẹ́ẹ̀kan wà láìsí ẹ bá rí ẹ lóun lọ ń tù jù láyé Ah, àbá tó bá gẹ́mà ẹ̀kọ́fóòmù láìláìlàlá lẹ́ẹ̀bá rí sí ara rìn lọ ẹni àà wà ìbádù rahman alladhina yamshuna ala al-ardi hauna ẹjọ́ microphone lóde nìkáyì ẹ̀rọ sọ ara tẹ́ẹ̀mọ̀ làgọ́ lè jẹ́ ni afọ́ àní máa jẹ́ kọ́pà ọ̀rá yè wọlé tọ́lá wọ̀ differences wa wọ́n sì láwọn katọ́jẹ́ pé nǹkan sanwó fún nìyẹn wọ́n àmọ́ ìyẹn nìkan tó kọ́ kò ní jẹ́ kòtòdó láàmù káwọn èèyàn lè gbà ń sìn ọ̀kan náà ọmọọyà fẹ́ yàwó ìyá ó ní ọmọ mi ọ̀fẹ́ yìí èsì gbẹlẹgbẹlẹ mi kèé sí mi sí mi ní ìlú ìjókòó fẹ́ ọmọ mi bákan náà sọ̀kọ̀ tó ìjókòó kéèpì wàhálà àwọn ẹ̀dẹ̀ ọlọ́run mo ní màmá wàhálà àgàmà mo ní mo wá àdúrà mo nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́ àwọn tẹ́ ń sọ àmọ̀ wọn ládùúgbò yìí mo nífẹ̀ẹ́ rí àjọ jọra apákan náà ṣùgbọ́n rò ní wá ṣe kí ni ọjà sọ mo wá ṣe àlàyé mo nífẹ̀ẹ́ fẹ́ irú àwa yìí náà wọ́n sábà náà sí à mo ní kódà wọ́n èkí nu lẹ́yìn wa mo wá sọ àwọn ọ̀rọ̀ kan mọ́ ní kéèké mo ní ìsìn yìí jẹ́ ààyè atọ́ ẹwà àfẹ́lẹ́ yunifásitì báyìí ló ti ó ní alhamdulillah ah ọlọ́run mo dúpẹ́ o kọ́ wá tẹ́kọ̀ọ́ mi bá ń kí ló mọ́ èdè kan ní èdè yóò kù bá a lè so ìdì nu. mama yẹn yarí tẹ́lẹ̀ torí pẹ̀lú àwọn olórí burúkú yẹn yóò fa káwọn èèyàn mọ̀ kéré o ẹ̀sìn òdodo kò sì ní jẹ́ káwọn èèyàn ní sí kọ̀ lọ́rọ̀ ẹ̀sìn mọ́ kí wá ní solution rẹ̀ màá sọ ńgbà bá parí. síkírà kejì tí mo fẹ́ sọ òun ni mo pè ní sàlàfíyà ìdíyà jẹ́mọ́ ẹ̀kọ́ mi dára àsàlàfíyà tú alẹ́sìdìjà pakistan sàlàfíyà sẹ́ríkà mo ṣe lẹ́tọ̀ kan lórí tọ́jọ báyìí rọ́bà kan wọ́n bá mi ṣáàtì lórí facebook òun gbọ́ lẹ́tọ̀ mi kan mo ní gbọ́ láti lẹ̀ dé parí kó o sì rí àwọn bí mo ṣe ṣàlàyé ẹ̀ ní tí mo sọ òyì ọ tọ́lọ́ bá ní kó owó fún ẹ̀mí rẹ̀ sẹ́ríkà lè mọ̀ sàlàfíyà wà láìpò ní ìṣàwọn àfẹ́sùn ìfún àwọn àpá àtàwọn ọ̀dọ́ ń criticize ẹni tó bá máa ń ka tíra ọ̀dà sọ̀rọ̀ àlùbánà bàbá lo kẹ́lìmọ̀ yẹn several times nínú àwọn tíra àwọn ẹlọ́ka mọ̀júmọ́ sọ̀rọ̀ sáìlì wọn dàwa tùnà dáwà tó kìnnì kan àkìdá tùnà àfídà tún àyà tùnà àyà tún kìnnì gbogbo àwọn nǹkan yẹn kò ní ìsáwọn àfẹ́sìn ẹlọ́ka tíra ṣẹ́kùn Islam ibn tèmíyà sẹ́rí sàlàfíyà àkìkíyà kí ni ìtumọ̀ pé sàlàfíyà gangan kò sí ìtumọ̀ mi kọjá sùnìyà títẹ̀lé Kùránì àti súnà níbàámu sí báwọn sàbẹ́ tán gbọ́ látọ̀dọ̀ ànábì ṣe practice ẹ̀ àwọn sàbẹ́ tán rẹ̀ nàìjíríà sọ̀là nǹkan ọ̀rọ̀ wọn tó mọ̀ ẹ́ yàtọ̀ ọ̀rọ̀ wọn gẹ́gẹ́ ibùdó àbáyé sọ báyìí ibùdó àbí sọ báyìí ìyá àbáyé sọ báyìí àbúlá ìbùdó mọ́tò báyìí mo lè mú mọ̀ sáìlù hundred wá táàmù mú ìlà àwọn àfáàṣẹ ti kọtí àlòrí ẹ̀gan ìmọ̀ láàrin àwọn sàádé tí wọ́n tó kéwú lọ́dún àwọn bíi dàrẹ́ẹ̀tì wà láì wọ́n tó ní kìlá kódà mo tún sọ àwọn kìláàfù ní ìtàwọn ọ̀dọ́ ní pé ẹyin àti ẹ̀gbọ́ kìláàfù ọ̀rọ̀ fífíù tó bá ti lè mú díẹ̀ dání rọrọ̀ àkídà ó ń sàn fún olùsùlámù bàbá sọ́dún tèmi ní gbẹgbẹ́ mi rẹ̀ sàn. ibù láàrin àwọn sálà wọ́n tún ní ìyá pẹnu lórí àwọn màsá ibù kọ̀ọ̀kan tó jẹ́ màsá ìlò àkọ́dí ìyá tó ń parí ìjà tó jẹ́ àwọn ọ̀rọ̀ àkídà ṣùgbọ́n tó jẹ́ ọ̀rọ̀ kiri o akẹ́kọ̀ọ́

ṣùgbọ́n mọ́sálà tó ń àkọ̀díjá tó ń fàrí ìyà àtẹ́fẹ́ ìbò àwọn akẹ́kọ̀ọ́ kankan tó wà lọ́rọ̀ àtìdá táwọn sálàfù tó kọ́ tó ní ìgbàtẹ̀lẹ̀ lórí ẹ̀ kí màá rí ọ̀bà tó bẹ̀ ní kó sọ ìyá wa ìṣà àti ibùnú àbáṣù wọn fọ̀rọ̀ wọn ra wọn lórí ẹ̀ ó rọ́lọ́ kò rọ́lọ́ ìwọ́n mọ̀ tó yà wa ìṣà ìwọ́n ti tẹ̀ sálàfù ìyà ju ibùnú àbáṣù lọ ọjà tó bá ti tẹ̀ ọ̀gbìn ìdàlùkìyàmọ̀ iṣẹ́ wa lọ́lọ́ ọ̀wọ̀n lámbẹ́dẹ́ òṣùwọ̀n tí wọ́n bá gbé iṣẹ́ wa lé lórí lọ́lọ́wọ́ wọn tí ó fi díjọ́ gbèdè àlùkìyàmà kò ní í yẹ̀ ní mọ́sálà tó ń àkọ̀díyá tó ń kìláfíyà tó ń farẹ̀ ẹ̀yà àwọn sàbẹ̀ pàlà ní ara wọn àwọn kan ní pẹ́sẹ́ gẹ̀ǹgẹ̀ lọ́lọ́wọ́ wọn àwọn kan ní èsẹ̀sẹ̀ òṣùwọ̀n ní mawazi òṣùwọ̀n gẹ̀ lọ́lọ́wọ́ wọn ṣé mọ́sálà fíkù nìyẹn èyí ìfà nǹkan kọ́ ni pé gbogbo mọ́sálà kàmọ̀fà tọ́lọ̀ ẹyọkan ìgbẹ́yọkan ẹwà òun níbí òun lọ sẹ́rà ọmọ mọ́sálà àkìdá tó jẹ́ kulẹ̀ Islam wà lẹ́yìn òdì kìrì lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n àwọn míì dẹnu mọ́sálà nígbọ́jẹ́ ẹ̀sùn kò fọ̀rọ̀ sí kìrì lẹ̀ báyìí mọ́ bí àkìdá àwọn mọ́sálà mi jẹ́ akẹ́tún kò tó sọ ọ̀rọ̀ lọ àti pé ànàbí ò ṣùgbọ́n sọ́lọ̀

àwọn èèyàn ti personalize àwọn èèyàn ti sọ di ìsbíyà lẹ́gbẹ̀ẹ́ sàlàfíyà tó ìsbíyà àwọn tó bá ń tẹ̀lé Kùránì àti súnà ó kọ mẹ́fà bí i sikro pẹ̀lú pa kátírà àwọn àfà ó kọ mẹ́fà ni máa ń pè wọ́n tẹ́ẹ̀rí èèyàn ti lè máa tún èmò ọkọ̀ tọ́jẹ́ pé lọ́dọ̀ náà kò sí owó yẹn àwọn àfà àmọ́sùn wọn ní àrùn súnà wàlìjàmáà wọ́n máa ń pè wọ́n ní alifirikọ́tù mẹ́díyà àbí àtọ́ ìfàtù alìmọ̀súrọ̀ wọ́n máa pè wọ́n ní alul hadith wàlá afa wọ́n máa pè wọ́n ní alùbùrọ̀bà stranger wọ́n máa pè wọ́n ní asàwádùn àádọ́ wọ́n sì máa pè wọ́n ní asàlàfì jù jẹ́mọ́ ọkọ̀ mẹ́rin báyìí wáyé tẹ́ ìyàn wà mọ́ ọkọ̀ ẹyọ kan nínú mẹ́fà tó máa fi dáyé síra bàbá fọ́ọ̀sán gangan rèé alẹ́ ájúmì bá an asli lásìlì igi ìjì dà. àwọn tó jọba àwọn àbá àtìyànjú ẹ̀ sẹ́ẹ̀rí gbà míì àlè ìbúrọ̀ kásọ wípé ẹnìkan fẹ́ra rẹ̀ báyìí ẹ ó ní kan lòun jẹ́ kò ní ìtumọ̀ gangan àlè ìbúrọ̀ láìsá bìlẹ̀ àsùnmá nínú títà bàbá mo fi ń ka ọ̀rọ̀ yìí sẹ́ẹ̀rí lè ṣe tó fẹ́ra rẹ̀ gan ló ní lọ́dọ̀ bí kò ṣe pé bàbá ní àlè ìbúrọ̀ bìlà àkọ́ ìkì kí ni tó ń ṣe sọ́ọ̀n anya Kùránì àti súnà yẹn gangan sára Kùránì àti súnà òun ni ká máa ṣe jàǹbá sára Kùránì àti súnà tẹ́lẹ̀ pọ̀lọpọ̀ gẹ torí aburú ìfẹ́ ṣe ọfẹ́ sásọ́ndà àkílò súnà torí kò sá nílùú kò sí sáàsù kò sí sẹ́kìtì kò kan mú ọmọ obìnrin mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún tó láta alọ́fẹ́

ìmù náà sí ń pa àwọn èèyàn ti jókòó lẹ̀kọ́ sáláfí lòun tí àwọn kẹ kálukú lè pẹ́ rẹ̀ ní sọ́bà wù nínú àwọn ọkọ̀ báwọn àfa àfikalẹ̀ wọ́n wo kí ni tá a fẹ́ lò rẹ̀ àti kátẹ̀lì Kùránì àti súnà pẹ̀lú báwọn tàbí ṣe gbọ́ yé lẹ́fùbọ̀ wà lè rí bákan náà èèyàn lè máa tẹ̀lé Kùránì àti súnà kọjá pé lẹ́fù kíní wà lẹ́fù náìtì lẹ́fù éèkì lẹ́fù táàmù bí lò ìdajì tẹ́ ẹ wá ní pírọ́blẹ́mù tá a tó wá ní lónìí kí n fi ráǹdì ẹ̀ tẹ́ ẹ báwọn tó wá jẹ́ iṣu gangan tó ń dá wà tó tó wà ọ̀nà tó ń gbà àfẹ́ sí unity ọ ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n ń ṣe ìjà tí wọ́n ń kílèmù pé tó ó kọ táwọn fẹ́ máa jẹ́rè àwọn òní gbọ́ ọjà ìyẹn lè pè rẹ̀ ní tó bá wù ṣé tí mò ń sọ yé àlè ìbúrọ́kú bìlàkọ́ ì lá bìlìmùsàmùyà kí wọ́n làwọn iṣu mẹ́ta péré mo sọmọ aláìsí ẹ̀sìn torí àsìkò alákọ̀ọ́kọ́ nínú àwọn iṣu tó ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ tọ́pa tí ẹnu ṣe ń rí bálabàla tó ń tẹnu òkú mọ́ tọ́jọ́ pé mùsùlùmí fẹ́jọ orí bákan náà lónìí wọ́n ríra àwọn sọ́tà àkọ́kọ́ ń bẹ̀ ní àwọn mọ̀sáárì òkú làásìyà àwọn iṣu tọrọ àwọn àfa àpẹ̀ka lórí ẹ̀ mo lífì àwọn kan bì lápẹ̀rẹ́ ń sẹ́ wo ọ̀rọ̀ súnà dídá àwọn nǹkan mí ń bẹ tá yóò pè ní àáfàá bí yóò ní èsè kiri o yóò ní èsè bídíà láìpẹ́ yìí ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ní Ṣakí mo sẹ́ǹdì átùkù kan sí ní WhatsApp á olóhùn òyìnbí láyé o àáfàá yẹn sọ̀rọ̀ àbíkírù lìjàmáì ìrántí ọlọ́run lápapọ̀ ó ní àbíkírù lìjàmáì súnà tó ń wà súnà tó ń wà bá ń kà á àfá àbá mú agúmẹ́ntì wá bíi hadith hadith tó ṣe kéde kan ó ti bọ́ ń kẹ ọ̀rọ̀ àfá àsọ rèé tọ́lá níbẹ̀ ẹja lóhun náà ti mọ́ aláàtọ́ kìláàfíà ó ti ayọ̀yọ̀ kó omi súnà ẹ̀ ọmọ ìyá ẹni kéṣù hánàlá ọkà mo ń tẹ́ rígbà ọ̀rọ̀ nídìí kéyìn oṣù fún mi kéyìn ọmọ ìfarabalẹ̀ yàtàmìlù ọ̀tọ̀ àn view mi opinion mi ó correct lọ́dọ̀ mi ṣùgbọ́n o kò lè correct hundred percent o error náà lè ṣe kí ni o o lè wà ń bẹ̀. wà á kọ́ọ̀lù gọ́rí ọ̀tọ̀ hàn ṣùgbọ́n ẹni tá a jọ ń pa issue lọ́dọ̀ tèmi ọ̀rọ̀ rẹ̀ kí ni o error yàtàmìlù sọ̀wọ́ abáńtì òdodo náà sẹ́ǹsì lè wà náà kí ni o nọ́ńsẹ́ǹsì rẹ̀ o ṣùgbọ́n lónìí àwa ti di pé tá a bá ti di ráàyè kan mú gbogbo àárọ̀ òyòkù pàápùlà ìyẹn kọ́ wà nínú ibi àtìlẹ́ problem àwọn mọ̀sáárì lù kọjá sí pé ni o àwọn àfáàfà láàrin ara wọn jọmọ́ kí wá ní fáàmà lò lórí ẹ̀ tẹ́ẹ̀rẹ́ àwọn mọ̀sáárì lù yẹn àwọ̀ ẹ̀ríwo làwọn àfáàfì fà tẹ́ẹ̀ bá lọ wo tọ́fà Ọnwa kẹ́ẹ̀mọ́ rí ntọ́fà yóò ní aṣlù lè ṣìlá kí ni ntọ́fà ọ̀rọ̀ yẹn bá ti wá wò ẹ̀rí lò tẹ́ ẹ a máa rí àrọ́jẹ́hù wàlìmọ̀rìjù àrọ́jẹ́hù wàlìmọ̀rìjù èyí tó ati eyi àti èyí tí ó tẹ̀sán wọn tó wàrọ́jù ìdí kọ́díyẹ̀ kúnnù mọ̀rìjù àní ìdàkà èyí tẹ́mi wà rọ́jú ìdáka kọ́díyà kúrò mọ̀rí ju and andy èyí tó fẹ̀sùn wọn lọ́jọ́ ọ̀tẹ ó lè mọ́ fẹ̀sùn wọn tó bá wá rí bẹ́ẹ̀ èyí tí ń bá rí pé lọ́rùn sí mi lódodo ni màá fi máa ṣe lọ́wọ́ mi ì lè torí èèyàn kí n ṣe ráyù tí mo gbọ́ yélẹ̀ lódiwọ̀n ìgbà tí ìbá ti lò fẹ́ nu wà pé mi kéfè mi kó o pè mí lálùbí dẹ́ à ọlọ́run ó rí pé ibi tí ìmọ̀ mi àbá ìmọ̀ kan mi dé

tí èso ọ̀rọ̀ ẹ̀sìn bàbá bá ní kẹ́kọ̀ọ́ fún tó burú bẹ́ẹ̀ màrá dọ̀ fún ìṣòro fẹ́ràn dọ̀ fún lọ́lọ́ obìnrin ṣáà so ẹni tó tẹ lọ́wọ́ àwọn àfọ ọ̀rẹ́ ti yé wa pé iṣẹ́ ìlérí yẹn o ní ìmọ̀bọ̀yẹ́ lórí ìlérí tó yàtọ̀ ìyẹn jẹ́ iṣu alákọ̀ọ́ kọ́lọ̀ tó lórí wa fẹ́ẹ́rí iṣu ẹlẹ́ẹ̀kejì òun ni ọ̀rọ̀ àlìmọ̀ṣáàkìlù àlàálàmíyà ọ̀rọ̀ global problem ṣe ara àwọn iṣu mi ta pé ọ̀hún àfẹ́sì nàìjíríà wà láìpẹ́ nàìjíríà nìkan ẹni tó bá ka ìmọ̀ràn tí bàbá jìbálí tó fún àwọn brothers kan nínú àbúrò àtàlájú UK ìmọ̀ràn mẹ́wàá ló fún wọn nípa ọ̀rọ̀ kíni o ọ̀rọ̀ àlìjáríkù wà tààdù ẹ̀yin wá sọ àtànàkú ẹ wá sọ bẹ̀rù ọmọ èké ẹ̀yin lẹ́ẹ̀mọ́ wá jà àwọn èèyàn àwọn àwọn sẹ́ẹ̀rẹ̀ wàhálà sọ ń ṣẹlẹ̀ láyé ó tó dé nàìjíríà náà àwọn ọ̀rọ̀ orí tá à ń sọ yìí kìí ṣe nàìjíríà nìkan ló ti ń wà àfẹ́fẹ́ nàìjíríà nìkan kọ́ wà àfẹ́fẹ́ ìyẹn ló fẹ́ pé mo sọ̀rọ̀ globalization lẹ́ẹ̀kan ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì pé nǹkan kẹsẹ̀ lọ program live streaming ẹ̀ máa wo gbogbo ẹ̀ tó bá wá nílẹ̀ tá a bá ti rí pé wàhálà ń ṣẹlẹ̀ lágbàáyé ẹ

sẹ́ẹ̀rí lágbàáyé lónìí ọ ń bẹ nínú àwọn èèyàn tọ́jẹ́ pé tán bá fẹ́ dìkọ́ọ̀sì ẹni ìsù lónìí wọ́n fókọ́ọ̀sì kíni ọ̀rọ̀ ìfọ́àmù méjì ìlọ́pà tẹ́ẹ̀sẹ̀ rí àìmọye síra àìmọye wẹ́bsáìtì àìmọye lẹ́tọ̀ àwọn èèyàn àwọn kan nínú ọ̀sẹ̀ rí èyí tó wà fọ́nṣọ̀n ó wà bẹ́ẹ̀ tọ́jẹ́ táwọn tó ń sọ́ńtọ̀ rẹ̀ wọ́n ní fẹ́fẹ́ àti èyí tọ́já sí pẹ́lú mi innocent aláìmàkání ọkẹ̀jẹ̀ 15 mọ́ kí ni o àwọn òròrí kan ṣùgbọ́n wọn ọ̀mọ̀ bóun ti jẹ́ 15 tẹ́ ẹ nígbà míì tẹ́ ẹ bá fẹ́ wo igi ẹ wá ń lọ gégi lórí ẹ ń gé orí ẹ̀ díẹ̀ díẹ̀ ẹ ẹ̀ mọ̀ sí rí ọ̀ṣọ́ ẹ ẹ̀ ṣe gé láti dì í kọfẹ́ sí nínú àwọn jàmáà lágbàáyé kódà àtà tẹ́ ẹ jàmáà míì náà sáwà organize kódà kan sọ pé jàmáà àti wa jàmáà tó ń sàlàtì ìyà whether you like it or not ó lo àwọn àfààní ìbúdáwà kan ṣùgbọ́n ò ní sọ pé ó mú lọ́dọ̀ kí ni o dáwà ìfọ́ àná ìyẹn wá àpọ̀ tó dásí pé ẹsẹ̀ ẹ̀kan ọkùrútù ẹjẹ́ kí gbogbo àfá ìyẹn ọjẹ́ lórí dáwà ńlá kan tọ́jẹ́ páwọn yòókù ṣe kí wọ́n lè máa sọmọ́ lágbàáyé tẹ́rù àwọn sọ fáwọn èèyàn ní wípé ọlọ́run nìkan lọba tó pé gbogbo àwọn dàwà tó wà lágbàáyé ọ̀fẹ́ ẹ̀sẹ̀ ìfáwọn èèyàn ojú àtàkì apá dáwà sàlàfíyà tẹ́rù dáwà sàlàfíyà gan láàrin àwọn ọ̀dọ́ àbáwọn àpá àgẹn ẹni tó bá máa ń ka àwọn rùdú wà láìpẹ́ ìwọ̀nba ní sabaláísà àdìkẹ́ èèyàn ní àjọ̀gbìn ọ̀rẹ̀sìn bọ́ọ̀fẹ́ sọ ìwọ ọlọ́ ìlú làwọn àti ẹ̀sìn kan bẹ́ẹ̀ ní èsì òkè ti dàrú báyìí. ìpìlẹ̀ bí àwọn jàmá àti tẹ̀bẹ̀rẹ̀ ó ní tó kọlù sọ àníyá àti dáàbò bẹ̀ẹ̀fẹ̀ àti kó mùsùlùmí jọ development wá ń dé bá kiri o àwọn jàmá àti yẹn ọ̀pọ̀lọpọ̀ wá fẹ́ ṣe rọ́dù wọ́n wá ń ṣe rọ́dù lórí kiri o ìpìlẹ̀ ṣẹ̀ṣẹ̀lẹ̀ èyí ṣe rọ́dù ẹ̀yìn kéèyàn fẹ́ ṣe rọ́dù fún NSS Nàìjíríà ó láwọn jàmá àtàwọn ọkọ̀ pátá lásán àwọn jẹ̀mọ́ àtàmọ́ra wọn tí ò ní yóò dáhùn project masters tèmi ọ̀rọ̀ mss mo fi kọ́ conflict among members of mssn and tertiary institutions in South Western Nigeria ilé ìkọ́ project masters mi so mo ma sọ́márì nǹkan ṣẹlẹ̀ díẹ̀ nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú conflict ní afọ́sìtì Nàìjíríà pàápàá south west wá ń bì project masters mi àmàlì my sí number one ní ìgbà tó dára ṣe masters bí i àtúntò nígbà tí mo fẹ́ research àìmọye nǹkan tó o bá gbé rọ́pù lórí NSS lórí 1948 àti 1954 kò lè problem NSS sí 1954 kan ló ń ṣe kí ni o ikọ́ ló ọpẹ́ẹ̀tì lónìí lẹ́bù NSS sí sí ìtẹ̀lẹ̀ súnà ó ju lẹ́bù kí ni lọ báwọn NSS ti máa kọrin NSS ti máa tó òṣèré yọ ó pọ̀ sí tó wà báyà ẹ bá lọ sọ́ọ̀tì sí dáhùn àti bẹ̀rẹ̀ ní Egypt development dé bá fẹ́ dùn ní. ìyẹn ló fà tó jẹ́ sí pé nínú àwọn issues ní ìtọ́ ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ìfọ̀àníyà sàlàfíyà kùtùbíyà jihadíyà harakíyà tẹ́lẹ̀ gbogbo àwọn ọkọ̀ yẹn kọ́ ní èjì ni ó ní tàn tó pọ̀ ṣùgbọ́n kò sàtìkò tó pọ̀ tẹ́ ẹ wá rí tọ́ka wa ní parí kọ́lọ̀ ló bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa ibikíbi tá a bá wà number one ẹ jẹ́ ká jẹ́ security fún fúlàmù sẹ́ẹ̀rẹ́ tí ọba jẹ́ security for Islam táwọn ọ̀tá bá gba ọ̀dọ̀ ẹ̀yọ́ lẹ́kọ́ jí àjọ lọ. nọmba two ẹ jẹ́ ká sọ́ra fún àtàṣà dúdú alimọ̀dúnmọ̀ ẹ ní sọ́dọ̀ tó fi mọ́tò qualify rẹ̀ torí pé kéèyàn bá ń kàtí àwọn àfa àwọn àfa mi ń lo adjective tó pọ̀ tàṣà dúdú dáńjọ́ mi. tó ní kókó a nínú ilé mi ibi mọ̀súùdì nígbò rí àwọ̀ rẹ̀ tọ́lọ mú kíní síríkù àlẹ́kẹ́ nínú ilé ìjẹ́ ní ọlọ́mọjà dáhùn ọmọ rẹ bá ń bọ̀ àwọn olé lọ́ba lọ bẹ́ kí ní sáyẹn ọ́fíìsì wà lọ́ba gbé tọ́rù pé ọ́fíìsì aṣọ ọ́fíìsì tó lè rí àfà oríṣi tàṣà ó lè díẹ̀ bẹ́ẹ̀ o alágẹ́ ẹ̀dá náà máa ta dédé rìn ṣíríkù ọkàn tó lè rẹ ní ìsìn tàṣà tútù kọjá wà tó ní fámìlì bó ṣe wèlé ìwò lè díẹ̀ líle èyí ni ọ̀jẹ̀ wọn ṣe dáàbì nínú ilé lọ́jọ́ wọn ṣe dáàbì tuntun mọ́tàrà wà láì ojú mi àti ìlẹ́gbẹ̀ẹ́ tó tó jẹ́lẹ̀ àtàbí nílé ó ní wọ́pọ̀ ìtì ìbálẹ̀ máa wọ́n máa wọ́n ní ìtàlẹ̀ bàbá yìí kọ́kọ́lé ilé alájà yàrá mẹ́jọ sálẹ̀ yàrá mẹ́jọ lókè mo ní ẹnu tó ṣẹlẹ̀ ọ̀yẹ́kẹ́ ẹja wọlé rú yàrá wọn bá nàbí ẹja àbá àtẹ́fẹ́ máa kó ti ànàbí gan ilé náà ti mo ní òkùnkùn ọ̀sán ànàbí mo ní wọ́n ti ànàbí sí yàrá ẹ̀kùnlé lẹ́ni aṣọ ìbọ̀wọ̀n ló kọlu ẹjẹ́ aṣọ wọ́n yàrá ẹ̀rẹ̀ máa jẹ wọn apá mọ́ wá ara lu àwọn ọgbẹ́kẹ̀ wà láàyè mẹ́kọ́bára

sẹ́ẹ̀rí gbogbo ọ̀sẹ̀lẹ̀ yìí ẹ̀mẹ́jà wò ṣe lè ṣe ẹ̀yin ẹmọ yọ ọ̀yàn kó ní Islam ẹmọ yọ ọ̀yàn kó ní Sunnah ẹmọ ṣe ní fífọ̀ tà sẹ́ẹ̀rí fífí náà tó bá dé àwọn onímọ̀ máa ń wo ibi tó lè ẹ́ndì wà láì kò pé e wa kámọ̀ lọ báyìí ẹmọ́dún kò pé e wa o àwa àṣì ní dàbí àṣì pẹ̀lú àwọn àfáàgbé náà àfáàgbé náà àṣì ṣùgbọ́n kó sọ pé kó sọ pé fọ́ gbogbo wa níbi tá a ti ń tẹ̀lé àmì àṣì individual achievement yóò fi fọ́ Islam odidi concerted achievement táwọn èèyàn ọkọ̀ fà ń tẹ̀lé ilé ọ̀fẹ́ kọ̀wá náà gbọ́dọ̀ sọ̀ra káwọn ọmọ pẹ̀lú àwọn èèyàn káńtà ló mídíà wọ́n jọ wá fún Islam káwọn ọmọ lu adab sọ ẹ rí nínú tí àwọn èèyàn fi fún ọ̀tẹ̀lẹ́mínà ju salafi gan àmẹ́bí lẹ́ńtíwà rẹ̀ dáa ju ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ òní wà

Allahumma alif bayna qulubina káàsì máa ṣiṣẹ́ tọ àbúrò àyẹn ibi kí ìṣọ̀kan wà pàápàá unity of purpose ààlè rí unity of opinion achieve tó fi jẹ́ káwọn ń tọ́ba yẹ ká achieve a lè máa rí ṣe abẹ́rẹ́ lórí Nàìjíríà ọlọ́wọ́ lè dàgbò láàmì ọlọ́wọ́ lè gbogbo ìtọ́ sí fọlọ́ lágbára lójú ọlọ́wọ́ kó fẹ́ lọ́wọ́ sọ́rọ̀ bẹ́ẹ̀ wọ́n wá jẹ́ àpapọ̀ orí láyé àti ọ̀gbẹ́gbẹ́ àti àmà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته